ọdún kẹfà rèé tó o ti jáde yunifásitì o wáṣẹ́wáṣẹ́ o ríṣẹ́ o sì ní ohun tó lè máa fi pa ọ́dà díẹ̀ náà bóyá ọlọ́run ajẹ́sí ámì sí i àmọ́ o ṣàfẹ́ de táyì náà ni o ò lè ṣe télọ̀ o ò lè ṣe bábà gbogbo iṣẹ́ ọwọ́ tí ń kà sílẹ̀ ní ọ̀bọ lára mú o wá ń gbé páálí rẹ kiri títí tẹ́ńfílòpù tó fi síìfì rẹ sísì fi ń ya mọ́ ọ lọ́wọ́ ah! ọ̀rẹ́ wa ọlọ́run ò ní kọ̀dí agọ̀sọ́dọ̀ rẹ o rántí pé bọ́lọ́gbọ́n bá ṣubú tó kọ̀ tí ò dìde bí wèrè bá mà bọ́ nítòun bẹ̀ yóò mọ̀ tún kọ́ ọlọ́gbọ́n ọ̀pọ̀ ọgbà ló ń gbàdúrà pé kọ́lọ́run jẹ́ oríṣẹ́ sílé iṣẹ́ ńláńlá ta wá lẹni tó sọ fún ọ pé ìtò bá bẹ̀rẹ̀ ní ìsín ò lè dín lámọ́ ọ lọ́wọ́ àbí ṣebí hòhò báyìí làgbàdo wọlẹ̀ ìgbà tó bá jáde tán ló ń